wọ́n ní sáà lè máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn obìnrin lórí social media pé kí lọ́dọ̀ nù. nítorí pé wọ́n ní wọ́n mọ̀ ọ́gọ́mù náà rí mi mọ̀ sọ́kùrọ̀rì ṣẹ̀rẹ̀ yìí. iná tó jójójójó tá a papapapa tá a rí pa àtàrà ẹ̀ta iná kékeré ní sí máa bẹ̀rẹ̀. ẹ madúró zina sí social media ẹ ti fà ní. ẹ madúró máa lè fi ti sábàbí kan ti wáyé. kí lọ́sẹ̀ máa bóbìnrin kan sọ̀rọ̀ kí lọ́sẹ̀ máa sọ ọbẹ̀ tí obìnrin gan tó túmọ̀ sí pé kí wọ́n sọ pé ojoojúmọ́ náà máa sọ̀rọ̀ obìnrin mi náà tó dúró pé ó ti pè mí ti pẹ́ èmi ìfẹ́ mọ́ à kí lẹ̀ ń sọ. tí ó bá ti di pé gbọmọgbọmọ ọ̀rọ̀ ojoojúmọ́ bá ti wáyé wàláhì ẹ̀ sọ̀sọ̀kùsọ̀ kódà ẹ̀ padà tẹ̀sẹ̀kùsẹ̀ mo fẹ́ fi ọ̀sẹ̀ di kájọ sùn lórí ẹ̀ mo fẹ́ fi ọ̀mí náà gbà yàrá orí bàbá yẹn bàbá náà ti lọ gbà òun fi fún àwọn náà bá lọ gbà ọ̀tá àná ọ̀tá ṣètò ọ̀nà ọmọ adáná sí lórí yọọ ma dáná sí ọmọ àkàrẹ ọmọ àtẹrọ ẹrù yẹlòmínà wọn pe sọlá wọn pe kọ ọmọ tíktíktíktíkí ọmọ àtẹrọ. nǹkan tóbi nǹkan sọkùnrin náà ni kí lè fẹ́ máa bára yín sọ. ọ̀pọ̀ ẹ̀mí ẹ̀rọ ìní máa ṣàìsàn lórí ansẹ̀ tó ní wá sùbà ètò bá sì wá ẹ̀rí tójú rẹ̀ ti kó ń gbà lójú ẹ̀sìn pọ́nù tó wọ́n mọ̀ fún gbogbo ẹrú ó ti fi ó ti fi ó ti ó ti tẹ̀ ẹ́ lórí pé à ń tà táàtì báwò. eléyìí ń jẹ́ bó ti jẹ́ bàbá mi fẹ́yàwó fẹ́yàwó ìyàwó bàbá rẹ̀ fẹ́ tán fi bí ọ ẹbí àwọn bàbá yín léèrè ọdún mélòó wọn ti tán fi ń bá ìyá yín sọ̀rọ̀ kó tó fẹ́ wọn táyé tí wàá dàrú báyìí. torí pé aburú tó wà nù fóònù ẹ̀ pọ̀ aburú tó wà ń bẹ pọ̀ gan-an. ọlọ́run ṣàánú wa.